Dialogue for fluency. Ó gba bàtà kan. Ta ni? Òjò. Mo gbà kan. Ṣé o gba bàtà rẹ? Mo gba kan se gba láàárọ̀. Dialogue again for fluency. ó gba bàtà kan ta ni òjò mo gbà kan ṣé o gba bàtà rẹ mo gba bàtà láàárọ̀.